a ti bẹ̀rẹ̀ tẹ̀fṣíru wa lónìí àbí nù áyà mẹ́tàdínlọ́gbọ̀n lẹ́yìn ọgọ́rùn kan nínú suratul baqara olúwa mọ́ṣà sí ìgbọ́rọ̀ ọlọ́run àti lílò rẹ̀ olúwa kò se nírọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa amin wa idh yarfa'u ibrahimul qawa'ida minal bayti wa isma'il ربنا تقبل منا إنك أنت السميع العليم أرى بابا لاوى النبي إبراهيم عليه الصلاة والسلام ايتي آية تساجو رمنبا وناتني إلينا تلي olúwasọ́fà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam pé tún fi rán àwọn àlè ìṣẹ̀lẹ̀ míì àtọ̀fẹ́ ìta àti fi ránra wa létí bí áyà ètò kọjá olúwa ní kó ní annabi ò tún rẹ̀ mẹ́ àti wọ létí níjọ́ tí bàbá ńlá wa annabi ibrahim aléhìsàlám wa ìdíyà rufa'u ibrahim olkọwa àìdà minal bait níjọ́ tí annabi ibrahim ń gbé òpó lé olúwa dúró yà rufa'u olkọwa àìdà minal bait wa ismail òun nìkan kọ́ ta ní bẹ pẹ̀lú rẹ̀ òun lọ ma rẹ̀ tí ń jẹ́ annabi ismailu náà aléhìmasalatu wasalam a ti sàlàyé fún ra wa pé inú hikma ńláńlá tí ọyẹ̀ká mú ń bí òun ni pé gbogbo bí èyàn bá ń rìn sí gbogbo sẹ́tọ̀ bá ń se torí pé olóore ni mojú ọmọ rẹ̀ débẹ̀ kọmọ́dàbí eléyìí tí ń sẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lónìí tí bàbá ọmọ kírun ìyá ọmọ kírun àmá wọn ò fojú àwọn ọmọ tó ń táwọn ń se yìí ló fi di pé kọ́dá àwọn ọmọ mi ń gbé masalasi táwọn bàbá wọn kọ́ta pé ilẹ̀ ti dówó ju ẹnìkan ma wá ní masalasi lòun ó fi lẹ̀kọ́ tó lè farú eléyìí òun níbẹ̀yàn ọba ti jẹ́ káwọn ọmọ orin ọ̀nà tí òun náà rìn ọlọ́nkọ́ mọ́sá sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan o àmẹ́lẹ̀ ìkákọ́ lẹ́kọ̀ọ́ nù ohun tí annabi ibrahim se mo sì ní kí a gbọ́yé annabi ibrahim sí annabi ismail ọdún tó pọ̀ níbẹ̀ láàrin wọn àgbàlagbà arúgbó lànàbí ibrahim tó bí ismail kíyàn má jẹ́ ṣètọ́ ní ọ̀tàn ń pẹ́ ọmọ tèmi kéré kò lè tí mọ́ nkankan tòun ti bí ismail ti kéré tó annabi ibrahim aleyhisselam ìjọ tó lúwa pa láṣẹ pé kó tún lé ọlọ́run ma tọ́rọ annabi ibrahim kọ́kọ́ kaaba o ìtumọ̀ ilé iná lúwa fi ní yarfa'u ibrahim alkọwa'ida min albayt alkọwa'idu làwọn orígun pílásì ilé ohun tí olúwa pa annabi ibrahim láṣẹ pé kó se ni pé ọlọ́run fi ààyè bí tí kàábà wà hàn pé orígun kàábà ní ẹnu tí wó se ni pé wá gbé mọ́ dìde wà ìdí ọrù fáìrú ibrahim olkọwa idaminal bait ìtorí pé kàábà ti jẹ́ mímọ tẹ́lẹ̀ kó tó di pé kó wó nígbà kan ohun tó túnmọ́ láwọn àgbà kan bẹ́bà ti sọ níjò ní pé in tí ó fa táà fi gbọ́pẹ́ nìkan tún ká bá mamá alimamu malik bin anasi ni rahimahullahu ta'ala òun ló kìlọ̀ fún ẹni ọjọ́ olórí lásìkò tí ẹ̀ pé á fi ilẹ̀ bó ti wà yìí torí pé aksha ẹ̀ ń bẹ̀rù kí gbogbo àwọn ọlọ́lá ayé wọ́n mọ́ wa sọ kàábà dí kíní olóòrùbà nǹkan ààrẹ bẹ́lẹ̀ ìbádé yóò wo yóò tuntun kọ́ bẹ́lẹ̀ ìbádé yóò wo yóò tuntun kọ́ torí náà annabi ibrahim aléhì salatu wasalam olúwa ní kannabi wa muhammad ọ̀rán wa létí sallallahu alaihi wasallam idh yarfa'u ibrahim alqawa'ida min albayti wa isma'il ibrahim àti isma'il wa mari rabbana taqabbal minna àti ṣàlàyé fúnra wa rabbi lánàá rọ́bàná òun ni plúra rọ̀bí inú àdábò dùn àbákaná gbogbo àwá tí a bá ń sáájú àwọn èèyàn sàdúà bí a bá ń sàdúà fúnra wa nìkan kẹyàn ọmọ lo kíní kọ ma lo pronoun dọ̀míru èmì nìkan èmì nìkan àmọ́gbà táwọn èèyàn tó lẹ́yìn èèyàn tí wọ́n ń sàmí tí àfáà tún wá ní gbèmì ti rọ́bí rọ́bí òsùkúní rọ́bí yóò gbìn tí ẹni ọba mọ̀ tó mọ̀ rẹ̀ náà àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tó láàṣẹ gẹ́gẹ́ bí ọmọ nìyàn yóò gbìn tí ọ̀dá sí wọn lẹ́mì ẹ̀kọ́ lélẹ̀ yìí anábí ibrahim náà ló ni wọ́n ma wá pé ọlọ́run se fún mi òun ó sì máa se àmì hekima ti ń bẹ́m̀bẹ̀ eléyìí ni pé bẹ́ẹ̀bá ti pé méjì mẹ́ta tí ẹ̀pẹ́ nìkan ní sí ń sàdúà kọ́ náà ma lo plural akọ́ ma lo dọ̀míru kíni kọ́ ma lo dọ̀míru àwà àwà ngbàtà náà ibrahim mori ismailu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ti jẹ́ pọ́mọ rẹ̀ kékeré ní ó ní rọ̀bánà èrè olúwa wa ní àyà kọjá rọ̀bì torí pé ismailu tí wà pẹ̀lú rẹ̀ ń gbà náà rọ́bì jẹ́ baladan amina a ma ń bí eléyìí a wọ́n jọ ń siṣẹ́ tí ibrahim fẹ́ bẹ lọ́hun rẹ̀ ọ nẹ́sẹsítẹ́ ti kó pé rọ́bà náà kí wá ní annabi ibrahim ń tọrọ ọ̀rọ̀ ńláńlá ni káwò fi wọn kí làwà ń tọrọ bàbá pọ́nkálukọ́ ọ̀bá ní tanra rẹ̀ ká bíyàn pé inú àdúrà tó ń se pé àdúrà kí ló fi ń wá lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé ni tí ìmọ́ni rẹ̀ bá se bí pọ́ ga díẹ̀ ní bá bá wọn ló lè máa fi 50 wáyé kọ máa fi 50 wáyọ̀ ọ̀nà ọlọ́run ìmọ́ni rẹ̀ ganù èyí tí ó pọ̀ nọmà nẹ́bí adama ni bọ́yá 90% ní ọlọ́run bùnmíláyé bùnmíláyé bùnmíláyé bọ́ bá rántí 10% ni ìyọnu ọlọ́run alìjánà alìkìyàmà ẹlòmí gbogbo 100% àdúrà àti ẹ̀ ayé ìtì ẹ̀ ni ọ̀tí ẹ̀ mọ̀ pé èyàn máa tọrọ kọlọ́run ọdúnnú síyàn kọlọ́run ọgbà sẹ́yàn ẹ̀kọ́ ńláńlánú o kí lànábí ibrahim ń ra owó ẹ̀bẹ̀ sọ́lọ́run sí ọlọ́run náà lọ́bẹ̀ lọ gbé òpó ilé mi ọlọ́run dìde ìṣẹ́tọ́lọ́n bẹ́yàn anábí ibrahim tó wá ń pẹ́ rọ́bà náà takọ́bàlmẹ́nà e eh, olúwa bá ti mọ̀ sí lásẹ́ yìí dákùn gbà allahu akbar inti rọ́bà náà bí inú takọ́bàlmẹ́nà wọ́n náà lọ pa wá lásẹ̀ lóòtọ́ a máa mọ̀ bá ti sé yìí ọtí ọlọ́run kọ̀tí ọlọ́run olúwa dákùn gbàá ربنا تقبل منا tani ọ̀nà tí ìṣèrò àdó àbá inú wa àbọ́mà nẹ́bí adama instead tí ó fi wúrò ilé yóò jọ rẹ̀ lójú ni pé a bí àwà yìí kírùn dé mélòó lọ́dọ̀ lójú pọ́lọ gbà mẹ́ ànẹ́bí ọlọ́run náà ló ní ó ṣiṣẹ́ at the same time ó tún wá ní kọ́ọ̀sì àti bẹ́lọ́n pé àwọn kì í jọra wọn lójú eléyìí tí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ lónìí bọ́bá jẹ́ ẹlẹ́sìn kan náà tó ti ẹ̀tí ètò ń se bídíà o bọ́bá ti ẹ̀jẹ́ pẹ́sìn tọ́lọ yàtọ̀ bí ìtí yàn rẹ̀ ṣètọ́ ni ó ti bẹ̀ wọlé ni inú àwọn alfáà tí wọ́n ti lọ àwọn kan wá wà ń bí kan ọ̀rán ti bàbá náà ní àwọn àfáàgbà tí ó ń kálùkù wa náà mọ̀ bàbá dákan àmọ́kò nèdì ẹnìkan wá sàdúwà ó ní ah, ọlọ́nkọmọ́sà eh, yá fi wọn ọlọ́nkọmọ́sà foríjì wọn ẹnìkan náà àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ náà wọ́n wá rojọ́ fún mi ní o ó sì sọ dìjà máa lọ́wọ́ pé ẹlòmí ọ̀tẹ̀ màdúà sí irú àwọn bàbá ní kéèyàn sẹ́sẹ̀ máa pé ọlọ́run ó yà fi wọn ọlọ́run ó forí jì wọn bíbọ̀ bá máa dúrà sí ọdákẹ́ bó ti rí lórí ọ̀pọ̀lọpọ̀ wa nù nípa ìjọra ẹni lójú àpèjúwe kejì tí mo tó rántí nìsìn káfí mọ́ ká appreciate ní tàbí ọlọ́run ànábí ọlọ́run méjì ọlọ́run bẹ̀ wọ́n ń sẹ́ wọ́n wá pé àṣíwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ òwò náà lọ́rán wá o àtún wá ń pè ọlọ́ndàkùn sọ́dá bá ti sé yìí tọ́rọ bà náà takọ́bàl ṣeéhù náà ṣeéhà mìnà allah ibrahim rahimahullahu ta'ala bàbá wa alfáwa àwọn bàbá wa bàbá madina ti gbogbo yí ma náà ọlọ́nkọmọ́sá kẹwọn kò forí jẹ wọn gbogbo dáadáa tí wọ́n ṣe náà kọ sanwọ́ lẹ́sàn rẹ̀ ara dáadáa wọn ní irúwà yìí náà ọlọ́nkọmọ́sá sanwọ́ lẹ́sàn rẹ̀ mọ̀ wà ń bì kan jọ kan àwọn náà wà ń bẹ́ inú tí ọdá ká mọ́ sọ ń pàárú àwọn bàbá báyìí ni pé káwà náà fi kọ́sẹ̀ wọn àpé màláìkà ni wọ́n àmọ́ èyí tí wọ́n se tọ́ dá bàbá rántí wọn báyìí kọlọ́wọ́n fi san lẹ́sàn dáadáa káwà ni wọ́n wá ní kí ẹni yìí lọ́jọ́ erí ó kéré sí gbogbo àwọn alfa tí wọ́n wà ń bẹ àmá bàbá ẹni yìí àfá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ ni wọ́n rò pá àwọn àdánwò ọmọ kéwù mí torí àdánwò ni nígbà tí ń tíyàn ànẹ́bì ẹgbà àwọn ó tì wọn nígbà ti fẹ́ tí ànẹ́bì ànẹ́bì gan hàn níjọ́ kan lànẹ́bì ìfẹ́ nìkan ni pé a iná máa nàbínú mìíràn àti mẹ́kọ̀ọ́rọ̀ iṣẹ́ tá kólòlù kọ̀dìdì wá mọ́gbẹ̀mí kọjá bí mọ́mọ́ o ọmọ obìnrin kan lásán nínú ọ̀ràn kùrẹ́ sí lèmìnà ta ní sọ yún annabi sọ́lọ́ọ̀sọ́lọ́ ìgbẹ̀láwá tí ń fi bíbí ẹnìkan tọrọ lóyìn ọlọ́mọ́sà wọ́lá bíbí ẹ̀yìn wọ̀nyí àdúránù lẹ̀ yóòbá gbogbo kọjá làwọn yí olúọ̀fẹ́ o àti sọ̀rọ̀ alẹ́ ìtìdáú fi dùn bí ẹnìkan bá ti fẹ́ yin annabi ìgboro ọfẹ́ kọjá ahun makọba àwọn lọ́dọ̀ ọlọ́run annabi muhammad sọ̀lọ̀ọ̀sọ̀lọ̀ irú àwọn ọmọ kíwà aládánwò báyìí wọ́n ti hun àwọn orin àṣejù tí wọ́n kọ̀kọ́ gbáfà bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n kọ̀kọ́ dalẹ̀ rúná wa ṣẹ́kà mẹ́nu náà wà ń bẹ̀ jọ náà tí wọ́n se jọ gbogbo èèyàn lójú wọ́n tẹ́ni ó àwọn èyí ti jọ àti sọ̀rọ̀ ọlọ́run kọ́dà bẹ́yìn ọba bínú ẹni wá kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ wá sí àwọn orin tí wọ́n ti hun wọ́n fi ń kí bàbá ẹni yìí ń gbé pé nítorí bàbá náà wọ́n fi ń pán alfa yìí lé ẹ̀yìn yìí wá pọ̀ ẹ̀ àwọn bàbá wa tọ́lọ́n fi sàánú wa tọ́lọ́n fi yọ wá kò náà kùnkùn àwọn ẹni ìmọ́lẹ̀ ayé àwọn sáàsọ gbogbo ẹ̀ tí bàbá ọ̀tako pé bẹ́yàn bá jẹ́ mọ́lẹ̀ ayé ká pè ní mọ́lẹ̀ ayé o àmẹ́wó bí tí àwọn ẹni ọlọ́run tí ma fura bàbá bá ní kí wọ́n dákùn kún fún àwọn láyé ìṣẹ́jú kan nílọrin bí náà ni o àwọn ní kọ́mẹ́ntì torí tọ́lọ́run mo retí retí látẹ̀ẹ̀kan ẹ̀yìn gbọ́gẹ́ gbọ́lọ́wọ́ yáfi ẹ̀ ọlọ́run sọ fún igbóhun ti yáfi rẹ̀ ní ìtẹ́ ẹ̀kẹ́ ń wí ní pé kọlọ́run ọ̀sàlékùn kẹ wọn kọlọ́run ó ṣe kíní tàlọ́lá ṣọ́ránsì pé o ti kẹ wọn náà most of the time a máa ń fọ́ọ̀lù sínú àwọn ẹrọ́sì báyìí ó sì lè bí ọlọ́run nú ọlọ́run kọ kéèyàn ọmọ ẹjẹ́ sọ àdífì kan fún yí nù àdífì tó anábuwa muhammad sallallahu ala'uwasallam inú hadithu kò sí alẹ́nìkan sọ fún ẹnìkan ó rí pé èyàn búlẹ̀ ní òun lóòtọ́ tẹ́yìn bá ń ka kìtàbù tawhidi sheik muhammad abdulwahab eradithi yí ń bẹ́ ó rí pé èyàn búlẹ̀ ní ìlóòtọ́ bẹ́nu tí ma gbé ẹlòmíì náà gbá ah, àwọn ilé ń sọ bẹ́ẹ̀ ilé ó sì rí bẹ́ẹ̀ pèsè ẹbú rẹ̀ lóòtọ́ òtò bẹ̀ bọ̀tẹ̀ yíò bí ọlọ́run nú annabi lọ́lọ́run wá ní mẹ́ni lẹ́rí yàtà ààlà àlà ìtàlẹ́ ní náà tí ń di spíkà fún mi tí ń pè ní forí jẹ nìkan mọ́rán ní pàkọ̀d gafartu lè fòlán wà àbátó àmàlàk ẹwí fún pé mo ti forí jẹ ọlọ́run ọ̀gbà kẹ́nìkan máa làlẹ́ ọlọ́run ni kọ́ọ̀lìkù samawati wal arù rúgbà àwọn tàà máa sọ yìí o lè bí ọlọ́run ní o ẹ̀rínù olúwa ní ẹsọ fún pé ẹni tó ní mi ò ní forí jẹun ọ̀dà mo forí jìn kó se jí ọba se èyí ò nẹ̀ kankọ́ àbátó àmà iṣẹ́ ti ẹ́ tọ́ jọ lójú tó fi ń pọ́lọ̀hùn ní forí jẹ nìkan ọmọ bá ẹ̀jẹ́ fáwàtà bá jẹ́ tulabul ilmi tabari tira tí wọ́n ń pè ní mu'jamul manahi al-lafziya mu'jamu al-manahi al-lafziya li sheikh bakr ibn abdullah abu zaid bàbá se bí dictionary ni alifu bá tasa ni wọ́n fi tó gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́yàn máa sọ lẹ́nu tí ò ní mọ̀ tó sì lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run mu'jamul manahi al àwọn tí ẹnu ń sọ tọ́lọ̀wọ̀ fẹ́ o àwátà àbájọ́ ma kí o bàbá rí ẹlẹ̀ rí ọgbọ̀lọpọ̀ àwọn tí ó rà yíkọ́ dẹ̀ rí download lórí net àwọn bàbá wọn yí àwọn èwò ká mọ́ pé ló lẹ pàmbì tí ó rà yẹ bá ń kó bá ń bá ti se tí ó rà kalẹ̀ ẹni ọba fẹ́ mọ́ ta ẹni ọba fẹ́ mọ́ rà kọ̀ọ̀ká wọn mọ́ ọlọ́nkọ́ mọ́ sàsán wọn lẹ́sàn yíò náà torí nípa ọ̀rọ̀ ọlọ́run olúwa òfẹ́ o mọ́kífò ṣéfò wa ṣe kàmínú jọ yìí ẹ̀kọ́ ńláńlá ni fún wa pípẹ́ à ẹ mẹ́jà ń bá bàbá yìí mọ́ ẹ̀ pé láti àárọ̀ àwọn ń retí àwọn ń retí gbogbo ìdẹ́ ti hun kalẹ̀ bẹ́ẹ̀ sí se máa gbogbo bí ẹ bá lọ nẹ́nu àbí wọ́n ti bẹ́ẹ̀ ni kọ̀ jáde ń bẹ̀ pé ọlọ́ndàkùn sàánú rẹ̀ àbí kọjáde ń bẹ̀ pé ọlọ́run dákun forí jìn ẹ̀yìn sọ fọ́lọ́run ni pé èyàn rẹ ní o kọ orí ilé èyàn rẹ o àbí ìtúnmẹ̀ nánú pé ìmọ́lẹ̀ ayé ni o ọlọ́run kọ mọ̀bẹ́ o ẹ̀yìn lẹ́sẹ̀sẹ̀ sọ fọ́lọ́run torí náà ẹjá wa number 2 ta ń ránṣẹ́ nítorí wọ́n ń pé kíta ni <laughs> in ti musulmi gbọdọ̀ jẹnu bẹ́yìn alkhaufi warroja musulmi lẹni tí ma wà láàrin ìhàmà e, nítàn máa àánú ọlọ́run pé àà ọlọ́run ní kò ní jẹwáyà at the same time a sì ma bẹ̀rú pé e ó sì níyà tó lè lọ́wọ́ o torí pé méjèèjì lèyàn gbọdọ̀ ní bí yàn bá nẹ́ka tí ò ní kejì kìí se musulmi gidi wọn láwà fáàfí ma pé man abadallah abel khaufi fakot fawọ́ haruri ومن عبد الله بالرجاء فقط بالرجاء فقط فهو مرجئ ومن عبد الله بالخوف والرجاء فهو مؤمن بالله عز وجل méjèèjì ni ọ̀dá èyàn gbọ́dọ̀ jẹ́ pé ìbẹ̀rù ní ọmọ fi sin lọ́un nìkan ìyẹn ni pé kò ní rántí polúwa pẹ̀ra rẹ̀ ní arọ́hámú arọ́hìmí ọlọ́nà ní jẹ́bẹ̀ẹ́ pé òun lòun lè kẹ́yàn tí ò ní àlà ju gbogbo ẹn tó lè rò kó lè kẹ́ ọ lọ òun lòun lè sàánú yàn kọjá gbogbo ẹn tí máa sàánú lọ ìròyìn ọlọ́run ni èyàn gbọ́dọ̀ máa jẹ́ pé alkhaufu ìbẹ̀rù ọlọ́run nìkan ni ọ ma fi sìn kò ní máa rántí pé aláàánú lọ́lọ́run èyàn ò gbọ́dọ̀ wá jẹ́ ọlọ́run òróró hmm? èyàn gbọ́dọ̀ jẹ́ kíní ọ̀rọ̀ yóò báhùn ọlọ́run òróró ọlọ́run lóhun òróró ṣẹ̀dídú alẹ́ẹ̀kọ́ ọlọ́mọ́jáwọ̀ tọ́ sí ọlọ́run ni nínú àyà mi wàdíbò àdábán láwọ̀ àdíbò àhàdán mẹ́nàlá alàmì olúwalẹ́ni tó ń bá fẹ́ fíyà tó wọ́n fi jẹ nìkan rínú ẹ̀dá òun ní lọ́dọ̀ o but síbẹ̀ náà méjèèjì ni musulmi máa ní bá nábi ti sàlàyé rẹ̀ nù sọ́lọ̀lọ́ mùsùlùmí ọmọ bẹ̀bẹ̀ iná ìkọ́wọ́fí ọ̀rọ̀jà àgbọ̀rọ̀ jẹ́ pé bẹ̀rù ọlọ́run nìkan ni ò ní mú wa rántí pé á ọlọ́run èsè ẹni tí wọ́n ń sọ wá kí pé sẹ́sẹ̀ rẹ ti yẹ̀yìn àyíná ọlọ́run èsè bẹ́ẹ̀ aláàánú ni ọba rí ọmọ ta ọmọ inú rẹ pé á níbi eléyìí gbìyànjú dé bí àwa gọ̀ síbi kẹgbẹ́ hẹ́n agbọ́mú nǹkan èyàn máa rí kọ máa ronú ọlọ́run bẹ́ẹ̀ òun náà ń pè ní ìsá àtò zọ́ní bèlà inú tọ́lọ̀un máa bú àwọn èèyàn sínú alkùránì ní pé wọ́n ń se kíní wọ́n ń gbèrò bú sóhun ọlọ́run inú èrò bú sọ́lọ́run ní kíyàn ọmọ mọ̀ pé aláàánú lọ́lọ́run èèyàn wá gbọ́dẹ̀ jẹ́ kí aláàánú lọ́lọ́run kó gbéyàn débi pé ọlọ́run òróró ẹsẹ̀ ilé yà ọlọ́run ò le tó báhun ẹsẹ̀ ìtọ̀ ó le o pèyàn bàbá tọ́ sí lílé ọlọ́run olúwalóhun lè ọlọ́nkọ́ mọ́sá fi àánú rẹ̀ bá gbogbo wa lò ọ̀tẹ̀dàkùn ẹjá ma kọ́ ẹ̀kọ́ lára àwọn asájú wa àwọn annabi ọlọ́run àwọn tọ́ tẹ̀lé wọn ngbà ọlọ́run rán yà ń sẹ́ tí tún wá ń bẹ ọlọ́run náà ọgbọ́ ìta ń wíì aláàlìm ó sì mọ̀ ó gbé ìta sẹ̀sẹ̀ máa wí fún ọ pé báyìí láti ṣe báyìí láti ṣe ó ti mọ̀ òun ibn masoud abdullah ibn masoud radiyallahu anhu ó tún kọ́ alẹ́kọ̀ọ́ ńláńlá mìínú àwọn sọ̀hábà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ibn masoud ni ó rí àwọn kan tí wọ́n kóra wọn jọ ní masalasi kan ní kọ̀pẹ́kọ̀pẹ́ tà nẹ́bì kú sallallahu alaihi wasallam ọwá bá ń tí àwọn táwọn kéwú lọ́dọ̀ annabi táwọn jẹ́ sọ̀hábí annabi tí wọ́n bá lọ́wọ́ àwọn ibn masoud bá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí kò sì tán lẹ́dọ̀ nínà àwọn náà wọ́n pèlẹ̀ rẹ̀ wọ́n kóra àwọn jọ wọ́n wá ń pé hallilu mea sabbihu mea ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ ayẹgẹ ní ọgọ́rùn òdìbá wọn fi yíò ibn masudi wá rí wọn bẹ́ẹ̀ pé àà ah, níbúrẹ̀ jí orílẹ̀ àwọ́ aṣọ àábí ànábì ni <laughs> ẹ bárú ilé lọ́wọ́ ti wà kọ́dá ibn masudi ní ríwáyà mi ọ̀nà ah, abọ́ta ànábì fi ń jẹun èfọ́ ìyẹn ni pé kèèpẹ́ta ànábì lọ lẹ́ti bẹ̀rẹ̀ eléyìí ma <laughs> wá ń dọgọ́rùn ọdún tí ń dẹgbẹ̀rún ọdún sẹ́rígbẹ̀ jí ibn masudi wí náà ni wá ń sẹlẹ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀ nísìn orísìírísìí ọ̀ràn tẹ̀sùbá lọ́wọ́ dáyé lẹ́yìn tó pé ní repeatedly lè àásìn wì kí wọ́n bíyàn pé funfun ní kọ́lọ̀ tẹ̀sùbá nẹ́bẹ̀ àbí dúdú hmm? ọgọ́rùn ni tẹ̀sùbá nẹ́bẹ̀ àbẹ́gbẹ̀rún kò sí kankan ni sọ́lọ́lọ́wọ́ àríyí òsẹ̀lẹ̀ ọlọ́run ti ṣe ẹ̀ṣẹ́ nísìn ẹmà àwọn táwọn náà fi tẹ̀sù bá kọrùn mọ́tò bí ti iná àwọn katoliki àwọn wọn ní gbẹ̀fẹ́ gbà mọ́ ọlọ́run ti wá yarí nísìn pé a kìíní yàwà là ní àwọn náà ń so mọ́ gbogbo bí tí lẹ́yìn náà ń so mọ́ nísìn àwọn wọn ní tẹ̀sù bá ní pìlẹ̀ kò sí tẹ̀sù bá lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi sì máa ṣe àdìkárù tọ́pọ̀ ẹlòmí òkè bàbá fẹ́ ṣe àdàdì tọ́pọ̀ nǹkan ọ̀lẹ́ sàdìkárù tàà nẹ́bí wọ́n wá bí ya ńlá wa iṣà pé ń gbòlà nẹ́bí èsè díkírò onígbà tó bá wọ tọ́ílẹ̀tì nìkan ni ẹ̀dàkùn àdìkárù olótó hours bọ́ bá wà lórí ìdùbúlẹ̀ yàdìkòròlọ́ bí bá rìn lọ yàdìkòròlọ́ bọ́ bá jòkó tí èsè pé ń bá yẹn sọ̀rọ̀ gbogbo sígbà tàà ni ká béèrè pé ní ti ṣe tiẹ̀ tẹ́ríbítà wà ti ṣe mistake ní pé ìfààlà sí pé kọ̀ gbọ́dọ̀ léyìn báyìí kò sì gbọ́dọ̀ dí ibi àdánwò ti bẹ̀rẹ̀ nù tàwọn fún ọbẹ̀ ìta nẹ́bí ma wí ni pé èmi a máa se nǹkan báyìí ju 70 times lọ nígbà mí alé mi a máa se ju kíni ju 100 times lọ in fi ń hàn pé bọ̀bá ti lágbára mọ́ mílíọ̀n ju 100 lọ àbí 101 náà sì ju 100 lọ ẹ̀yìn ìta nẹ́bí wínú sallallahu alaihi wasallam àmọ́ kéèyàn fààlà sí pé iye báyìí ni ọgbọ̀dọ̀ lẹ́rì in tí ma sọ ẹ̀sìn di bídíà ara rẹ̀ nù in tí olúwọ̀ fi ádàdí sí kéèyàn introduce kíni kò introduce ọlọ́run nìkan ló ní authority ádàdí turu annabi sallallahu alaihi wasallam èyí tí ọba ti fi síhun ẹ̀fí ilẹ̀ bó ti sé kíni bó ti fi ilẹ̀ ẹnìkan pẹ́ nìkan mọ́ràn ti ọlọ́run kò sì sẹ́ni tó lè rántí ọlọ́run tó tà nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ tí wọ́n tọ́ rántí ọlọ́run díẹ̀ tó jù tẹ̀sùbálẹ̀ tó ma sọ̀rọ̀ ẹ̀yìn tó ma sọ̀rọ̀ alfàṣà nìsìnà ànẹ́bí sọ míì ìgbà tí ò ní wí ẹ́díkìrù kan ìyá ńlá wa iṣẹ́ aláfi tọ́ wa ń hikima fún wọn pé in tí lọ́rọ̀ yín lẹ̀ rán in tí ṣe gíní in tí lọ́rọ̀ yín òun lẹ̀ rán bọ́pọ̀lọpọ̀ aná tí ń rán tọ́lọ́wọ̀ ọ̀bẹ̀ wá lóníhun tó ti lọ́wọ́ wà sí láàrọ̀ mà nẹ́bí pé bí wọ́n ó se bọ́ kò ní rọrùn ibn masoud ní tí ó kàn lẹ́ ń ràn yìí ní tẹ́ bá máa kà pé ó di mẹ́wàá o ọdọ̀gbọ́n <laughs> o ọdọ̀gbọ́n ọdọ̀gọ́rùn òun ni ẹ̀ṣẹ̀ yín lónú òbòkún bọ́yá bẹ́ẹ̀ bá ń kẹ ìrọ̀ ọmọ bà yín kíkó wá náà ní rẹ́kọ́ọ̀dù bí tó ń kọ́ sí ọmọdún mélòó ni ọ nísìn pé ó di rọ 20,000 tó ti pa nígbà tó ti wà láyé tẹ́lómí ti jù bá ń lọ o ẹ̀mẹ́ tẹ́lómí ń pa lójoojúmọ́ lójoojúmọ́ kọ́ wá multiply rẹ̀ ọkà dàbí ẹ̀rin ni multiply irọ́ on the average ẹlòmí ọparọ́ márùn lójúmọ́kà wá multiply rẹ̀ by 365 times irọ́ ọ̀tọ́dún kan sẹ̀sẹ̀ ní o o ti wá pọ́mọ ogójì ọgbọ̀n àádọ́ta ọmọ yí tó ti wà ní rẹ́kọ́dù rẹ̀ ní irọ́ nìkan ọ̀tún á sí péjì mí náà pé ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ibnu masoudi ní bẹba nídà àti kankankan tẹ̀ bá mọ́ kanú torí yíwọ́n ma dẹ́rù ọlọ́mbà ní pé e ilẹ̀ ti kún àmọ́ bí ọba pé ní isigfaru ni subhanallah ni kò ní ìdíẹ̀ kásọ́ ọlọ́run lọ́rùn kò ní gbàgbé rẹ̀ <laughs> ọlọ́run ò sì ní dápọ̀ kò ní dá ti ẹpọ̀ mọ́ ti ẹlòmí pé isigfaru ti lámọ́ lọ́wọ́ dápọ̀ mọ́ ti ibnu masoudi ni kò nídìí bẹ̀bá ti ẹ̀lẹ́ ẹ̀fẹ́ ka nkankan sẹ́ ẹ̀sẹ̀ yìí lẹ̀ bá máa kà bẹ́yà bẹ̀ bá ń kà yọ ma dẹ́rù báyìí ẹkímọ̀ sínú lóòtọ́ ara bí táwọn ẹni ọlọ́run ma fi rántí ọlọ́run nù kẹyàn ma rántí ibi kọ́rà bá bá ń ṣeṣẹ́ tí tọ́lọ ń bẹ̀wà òun lànàbí ọlọ́run ibrahim aléhì sọ́látù sọ́lám pín tó fi sọ ọlọ́run pé rọ́bà náà takọ́bàdìmẹ̀lẹ́kùn tẹ́wọ́ gbaṣẹ́ wà ìlọ́wọ́ wá o ربنا rọ̀bánà annabi ibrahim tún kọntínú òun àti tani annabi ismail rọ̀bánà wàjáánà muslimaini ẹ̀kọ́ kan tún bẹ́ ń bí eléyìí náà gbọ́ pé àbúwábù dùn áàlà ń tọ́ọ̀chì yìí èyí tó bá lánà ọlọ́run tó fi rán annabi mu sallallahu mẹ́ta mẹ́rin márùn-ún ẹ̀sì fẹ́ sàdúà ẹnìkan lè máa sàdúwà bá nábi ibrahim ti ń wùyí sí ọlọ́run ní wàí kọ́ọ́lá ibrahim wa ismailu àbí kí lórí wáyí wàí sí kọ́ọ́lá ta ní sọ àmọ́ ń kó ta ní ma ń kó ismailu ma èyí ń lọ bá mu àmẹ́ èrè ìtawà ń se pé allahumma allahumma rọ̀bánà rọ̀bánà bídíà ni àdádá ni ẹ máa wí tẹ̀lé mi ní jẹ́bẹ́ẹ́ gbogbo ẹ máa wí tẹ̀lé mi annabi ò kalẹ̀ bẹ́ sallallahu alayhi wa sallam ẹ̀sìjáwà náà gbá àmọ́kọ̀ láìfí pé á gbàtà pé mẹ́ta mẹ́rin márùn yìí ẹ̀yẹn ẹlídìíwọ̀ ẹ máa sàdúrà káwọ máa sàmì kò sí nkankan gẹ́gẹ́ ya olóòwà se ní wà Ibrahim nígbàtí Ibrahim ó sì wí ó ní kíní Rabbana taqabbal èyí ò bá mọ̀ àmọ́ ẹ̀dákun bí jí ń wí náà ní ẹmà wí o rọ̀bánà rọ̀bánà kọba mú bẹ́ o inú àdádá lẹ́ẹ̀sìn ni torí náà ààrẹ yíò náà ká mú min àdábí àdúwà inú ẹ̀kọ́ tó ẹkẹyàn ọmọ laka ẹ̀tún àdúrà kejì tá annabi ibrahim tọrọ annabi ọlọ́run o ká máa rántí ta ní tọrọ àwọn àdúrà yìí kìí ṣe pò kí èèyàn o annabi ọlọ́run ní ìwọ olúwa ìjà ń ná mùsùlùmí ní ṣe wá mùsùlùmí <laughs> èmi àti ta ní ismailu annabi ọlọ́run lòun náà rọ̀bànà jà ná mùsùlùmí ní làkà o lè fẹ́ dàmù láká ẹlòmí ah, ìgbà kègbà ìsìláàmù ní tí ń sẹ̀sẹ̀ wá ń pé kọ́lọ́hun ó sẹ̀hun ní mùsùlùmí in tí ó fi yé wa ni pé inú àdúrà tá nẹ́bí ò fílẹ̀ tóhun ti bá nẹ́bí wa muhammad sallam ti já yàn fi ọlọ́run tó anẹ́bí a máa pé allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinika ẹ̀rí kan tó nù pé èèyàn gbọ́dọ̀ jọ́rọ̀ ya muqallibal qulub ìwọlọba tí tèmi o thabbit qalbi ala dinika mẹ́jọ yí kò lórí ẹ̀sìn rẹ̀ yí o ta ní ń gbẹ́ annabi sallallahu alaihi wasallam òun náà ni òfin ní jẹ́jọjú fún wa ká gbọ́ka annabi ibrahim o pé rabbana waj'alna muslimayn èyí wọn ò túmọ̀ pé wọn èsè mùsùlùmí àmọ́ mẹ́jọ ayé kò lórí kíní lórí islamu yìí inú tẹ́rù rẹ gbọ́dọ̀ máa bàyàn ní o bí a ibi táwọn yìí sin lọ́run dé àwọn jogun bá islamu lé ní anábi ni ya mọ̀ kọlíbá alkolo fẹ́bẹ̀t kọlíbí aládìní kẹjákùn ẹjáwa náà máa sèrò àdúrà bẹ́ẹ̀ gbogbo eléyìí ń kọ wa pé lọ́rọ̀ ọ̀tọ́ lọ́run o èyàn gbọ́dọ̀ jọ rẹ̀ lójú o bẹ́yàn bá sì jọ rẹ̀ lójú ọlọ́n lè fi ra rẹ̀ hàn onírú ẹni tí iṣẹ́ ti ẹ̀ dá lójú débi pé àsáwọn kìíní ni ọlọ́run lè foríjì àwọn yíò ọlọ́run ni mo foríjì ìwọ gan ni mo bá gbogbo iṣẹ́ tó jọ lójú jẹ́ kọlọ̀nkọ́ ṣọ́wà ń bí irú ẹ̀ ẹ̀kọ́ ńláńlá ni wàjáánà mùsùlùmí láka wà mín dùrìyàtìnà ara ń ta sọ lánàá nìyẹn annabi ibrahim kò tí annabi ismail ò tí ìgbìmọ̀ tábà pé ó ti rí ọmọ rẹ̀ àmọ́ ń ronú pé ah, àwọn ọmọ kan sápadà jáde nínú àwọn ọmọ ọmọ tòun náà ó ti ń bẹ̀lọ́n kalẹ̀ fáwọn náà kọ̀ bẹ́lọ́n owó fún wọn o kò sì kówó jẹ kalẹ̀ fún wọn àmọ́ bọ́lọ́n ti fọ̀nà mẹ́mí yí è ọlọ́mọdé kèfèrè ọ jáde ràn mí wà láàdó àgidi ni ọ̀pọ̀lọpọ̀ lé lónìí ẹ̀bá bèèrè kọ́dá ẹlòmí èjì di kèfèrí àmọ́ wọ́n ti súnmọ́ bẹ́ àmì sì ti di yanyan wọ́n fa àwọn ibìkan hàmí lọ́nà lẹ́kọ̀ọ́ precisely pé gbogbo àwọn tí àwọn ilé wọ̀nyí ò gbogbo àwọn bàbá wọn yanyan láwọn mọ̀ wọn alájì ìbálógún ìmọ́gàjá àdínì gbogbo wọn gbogbo wọn ti lọ bẹ́ẹ̀ o lè jẹ́ pé ń tọ́ fa ń gbà mí ìlàkíyèsí ta pè pé kí lójúṣe àwọn òbí náà ńgbà wọn wà láyé lórí àwọn ọmọ wọ̀nyí gẹ́gẹ́ bá nẹ́bì ti kọ́ wa pé láti kékeré ẹ ti ti ojú àwọn ọmọ yí bọ̀ ìtẹ́ǹsẹ̀ dáadáa torí náà annabi ibrahim kódò tún belon fara ọmọdọ́mọ rẹ̀ pé wàmín zurriyatina ummatan muslimatan lak nígbàtà nabi ibrahim ọgbà abẹ́lọ́un fún àwọn àrọmọdọ́mà rẹ̀ a sọ pé mínàlẹ̀ ti dá fi dùnà nínú kọjá lànú àdúà ní ìtọ́lọ́un lóhun ò ní ṣe kọ ma pé wọ́n lọ́yọ ọgbọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ ló ló ṣe ó sì lóhun yé ṣe bẹ́ẹ̀ tẹ́yàn bá ń tọrọ orú bẹ́ẹ̀ yóò tún jíyà ibrahim ò lè expect pé gbogbo àrọmọdọ́mọ ohun ti dí ọgbẹ́ndẹ̀ alìkìyàmọ̀ ọgbọ́n náà wọ́n jẹ torí ẹ̀ ló fi ní wà mẹ́yìn zòríyàtì náà ọlọ́mbà ń yọ́nà àwọn àrọmọdọ́mà mi ummatan muslimatan laka irú mẹ́yìn yìí láwọn àfọ́ onítẹ̀fsíru ń pè ní mẹ́yìn àtẹ́bẹ̀ àìdíyà mẹ́n méjì ní máa wà nọ́ọ̀rọ̀ pàtàkì jùlọ tàà bá ń tó alkùnrin alkarim ẹlòmí ma gbé síra wọn ibòmí ń bẹ tí ò mí ní pé apá kan nù rẹ̀ mí sábà mí ní bẹ́ngbà mí min ta ń pè ní kíni min albayaniya ń bẹ min albayaniya min min sin jẹ́ kíni min àtẹ́bẹ̀ẹ́dìyà irú bí i tẹ̀bẹ̀ẹ́dù ni pé apá kan àwọn àrọmọdọ́mọ mi o olúwa bá ń se wọ́n ní kíni sí wọ́n mùsùlùmí torúpọ̀ ti mọ̀ pé nù súnà ọlọ́run ni pé mùsùlùmí ọmọ abẹ àwọn tí èsì e se kíni tí èsì e mùsùlùmí náà ọmọ abẹ ummatan muslimatan laka àwọn alfáà ní tafsir wọ́n wòye sáàrin pé èése tí bàbá wa annabi ibrahim ti ń pé kólùwọ́ ó sẹ̀wọ̀n ní musulmi kọ̀ bá pé kọ́lọ̀wọ́ ó sẹ̀wọ̀n ní múmìnì ẹ́ annabi ibrahim ò pé ìjà ná múmìnì ní laka torí gbogbo alamọ̀ pé gẹ́gẹ́ bá annabi ti fi yé wa imani juu kíni ojú islamu lásán lọ òun ni hadithu jibril ni jibril fi bèèrè mali islamu lọ́tọ̀ ó sì bèèrè kíni mali imanu lọ́tọ̀ nínú àyà mí nínú suratul hujjarat qalatil a'rabu amanna kí lóluwa kullam tu'minu walakin kúlú aslamna walamma yadkhulu al-imanu fi qulubikum àwọn ará oko al-arabu laya annabi sallallahu alaihi wasallam wọ́n ní amanna a àti gbọ́lọ́ngbọ́ àti ní imani olúwa ní dá padà sí wọn lẹ́nu pé kúlàm tó mẹ́nu ẹ̀ tí ìdí kíní ẹ̀ tí ìdí mú mẹ́nu wàlákín kúlú aslamna àmọ́ ẹnu yí gbà kẹ pé àti di musulmi èyí ò ní fi hàn wá pé àṣẹ lẹ́bù imani ọgá is higher than lẹ́bù kíni lẹ́bù islamu lásán bó láṣẹ wá túnmọ̀ eléyìí ànábí ọlọ́run sí musulmi nìkan lànábí ọlọ́run wà jẹ́ bó wọn bá jẹ́ múmi ní ta ní ọjẹ́ múmi ní ara ìwọn ìmọ̀ ìjìnlẹ̀ ilmùlà kìí dànù ìtumọ̀ eléyìí ni pé al'imánu wal-islam ìdàjtàmàá ìftarakọ̀ wa ìdàftarakọ̀ ìjtàmàá ọ̀rọ̀ àwọn alfáànù kásọ̀tán fi ilmìlá àkídà ẹgbọ́ yé o ẹ̀yàn mọ́ ma tútukútu o pé a àṣí musulmi là nẹ́bí ibrahim náà gbogbo bọ́lọ̀ tí ń rẹ̀ tó àṣíkọ̀ tó <laughs> mọ̀mìnì orí ẹlòmíì ń bí a ń kàn ká tíra ló gẹ̀ẹ́rẹ̀ yọ padà wúrú eléyìn tẹ́yìn ọba ti ní rẹ̀spẹ̀kì fáwọn tí ọlọ tí wọ́n ti rí ìgbìnlẹ̀ kéwú kéyìn tó bẹ̀rẹ̀ kéwú ara kan ìdà yẹ ń bẹnu ilmọ̀lá àkídà pé ẹmọ́ sí ọ̀rọ̀ ni torí àyà míì pé وأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين kí lọ́lúwà wí bí ayà ìtumọ̀ rẹ̀ ní pé olúwa àti mọ̀mẹ̀ní àti mùsùlùmí olúwa lò wọ́n kí ni bí a sẹ̀ yẹ léèbò interchangeably ni pé àsó lè wá tó yẹ pé ni almọ́mẹ́nú huwa almuslim wàlmùsùlùmù huwa almu'min pẹ̀lú ẹ̀rí ayà yìí àkàrájìnà man kánà fi ha minal musulmi na lọ sáájú àbí mọ̀mìnín tàlọ háyà yìí minal mọ̀mìnín fama wajadna fi ha ghairo baitin minal musulmi siyaku kanáà ni context kanáà ni àwọn tó lúwá pè ní mọ̀mìnín náà ló pè ní kíní ló pè ní musulmi ń bò mí ó sì ní kúlám tó mìnú wàlákin kúlú aslamda kí wá ní ìtúnmẹ̀ ìtúnmẹ̀ ni pé al'imánu wal islam ìdàṣtàmàá iftarakọ wa ìdàftarakọ ìjtàmàá principle nù gbogbo bí tí ìmà alkùránì ni àbí hadita nẹ́gbà muhammad sallallahu tí ó bá se pé islamu nìkan lolúwa mention àbí imani nìkan lolúwa mention فالإيمان داخل في الإسلام والإسلام داخل في الإيمان يعني كي بغو بي تو با تي pe nu tolorun wi ni ya ayu alladhina amanu ya ayu alladhina keni kan wa do nta ko pe awa kan ba wi muslimi la wa ati idi se ri pe nkan kan gbogbo bi to ba ti se pe imani nikan loluwa da ko ìtumọ̀ ìdàjítàmà ìdàftarakọ́ ìjítàmà àì ìftarakọ̀ a méjèèjì ọ̀pàdé olúwadákọ̀ imani ń bòmí ọdákọ̀ kíni islamu ń bòmí fal'imanu dáhìlún fil islam wal islamu dáhìlún èyí tó lúwa bá fẹ́ kọ́ yàtọ̀ ìdàjítàmà yọwà nídi ká sálàyé mal iman gẹ́gẹ́ bí àdíthù jibril lásàlàyé lọ́tọ̀ mal islam asàlàyé lọ́tọ̀ mal iman torí náà níbi ìṣtàmàá am iftarakọ̀ hmm? iftarakọ̀ hmm, iftarakọ̀ islamu nìkan ni ayàdá kan bí fa'ida iftarakọ̀ ìṣtàmàá idan ìjálná musulmẹ́ni láka ìtumá rẹ̀ náà ni ìjálná mu'minaini musulmẹ́ni láka torí náà mu'mini lànàbí ibrahim o ni a máa kéwò gẹ̀rẹ̀ tí ó fi dayeru ìjànà muslimaini laka ay mu'minaini laka wa min dhurriyyatina ummatan muslimatan laka àti tùdébẹ̀ wa arina manasikana àwọn alfa ni bí gbogbo musulmi bá gbọ́ ẹnu sẹ́ntẹ́nsì kan yíye kọ̀yẹ́kẹ́ nìkan tún ma jókòó ti bídíà kọ̀yẹ́ká tún rẹ̀ nìkan di bídíà ọyẹ ká dùn àti àwọn àgbàlagbà máa se lẹ̀ yóò bá kò ti sẹ máa wà láà pọ́lọ mọ́sà rẹ̀ bídẹ̀ àṣetá nílẹ̀ kó gbé ẹlòmí wá ń se àdúà yìí òun gan ní kọ́ fún bídẹ̀ àṣetá ní ìsìn pọ́lọ wọn a jẹ́ pé yàkúlù máa gbogbo ẹni tí ó wí pé ọlọ́mọ́sà rẹ̀ bídíà sí tá nílẹ̀ ọlọ́mọ́sà gbé súnà lẹ́bìgá tí wọ́n tún wáyé fún ọ pé ah, bídíà lélé ìtọ́wà gbígí ní bídíà <laughs> báwo ti mọ̀ sínú sẹ́rí pé súnà bídíà sí tá nì ní gbégá hun torí pé alimam ibn taymiya ní gbogbo ìlú gbogbo ilé gbogbo àwùjọ tí bídí àbá ti ń gòkè ń bẹ́ẹ̀ súnà ọmọ sí kíni yọ ma lọlẹ̀ gbogbo ìlú àwùjọ ilé e, ilé ẹ̀kọ́ gbogbo bí tí e, e, súnà bá ti ń lókè ń bẹ́ẹ̀ automatically bídí ọmọ wálẹ̀ torí pé ni súnà àti bídí àà ìbìnà tẹ́mì àní kò ní ìdí wàhálà sẹ́fẹ́ pàbídà rẹ̀ ẹ̀mójú tó súnnà báwọn ya bá ti mọ̀ súnnà súnnà automatically bídí ọmọ lọlẹ̀ ni wọn ló fi jẹ́ responsibility wa bá wọn fáà ti ma wí gbogbo bí tí wọ́n bá rí pé súnnà ká ti ń parẹ́ wọ́n náà yìí ọ̀n pa bídí àrùn ẹ̀rì pó sì jọ àdúrà ilẹ̀ yóò bá táwọn àgbàlagbà lọ̀kún ó fi ga tí ibùn tẹ́mí à ń kéńké wú nánú ọlọ́mọ́sà rẹ̀ bídá ṣẹta nílẹ̀ mọ́sà gbé èyí tí gbogbo wa náà ti jẹ́wọ́ káṣẹta ní wọ́n tó tún tàn wá lọ́nà bòmí ní pé àsáṣẹta ní ló ní bídá ẹ̀mọ̀kẹ́ náà lọ́hùn lẹ́rí àǹtọ́kọ̀ kúlẹ̀ ọlọ́run ti sí yorùbá lẹ́nu kọ jáde pé òun kóhun ní bídíà o gbogbo tí ń bá ń jẹ́ bídíà tá ní àṣẹtọ̀ táwí yorùbá náà ló wí ọlọ́mọ́sá rẹ̀ bídíà àṣẹtá nílẹ̀ kọ wá gbé ẹ̀ torí pé bó ti rínù gbogbogbà tí ọba ti ń gbé bídíà ga ọ̀sẹ̀sẹ̀ dí kọ́ máa sọ fún wa pé ọ̀rẹ́ súnà ńlẹ̀ ọ̀rẹ́ ńlẹ̀ ọgbẹ̀n tí bá ti ń promote ìbídíà ń se kíni ìrẹ̀ súnà nẹ́bí lẹ́nu bí yẹn bá sì ti ń promote sunna nabi sallallahu alaihi automatically in rẹ̀ wa arina manasikana annabi ibrahim alayhi salam nínú ohun tí ọlọ́run ní kó yẹ pọ̀ òun ló pìlẹ̀ rẹ̀ tọ́ pọ̀ ọ̀kan ni olúwasọ yìí ìdíyàrù fún ibrahim alkọwa àìdá minalbeit inú tó tún bá ti ṣe hajji òun náà lọ́lọ́ nǹkan fi rán nígbà tó lúwa wá pa annabi ibrahim láṣẹ ipé kò ṣe hajji kò ṣe ìbádà annabi ibrahim wá mọ́ ṣe lọ́nà kọ́ wá pétọ̀ ṣe bá ti ń ṣe ìdá o ṣe ń wo gbọ́pọ̀lọpọ̀ hmm? wá ti ń ṣe lónìí yọ́ kọ̀ọ̀kọ́ mọ́ bá ń tó wù lọ́nà kó tó béèrè pé sọ́lọ́n fẹ́ àbí gíní àbí kọ̀ fẹ́ ìlànà lànàbí ibrahim fi lélẹ̀ kalẹ̀ fún àyí àríná mọ̀ná sí ká ọlọ́run fi hàn wá bó ti fẹ́ ká sí o àríná mọ̀ná sí kàná olúwadákun fi hàn wá bó ti fẹ́ ká sí kíni mọ̀ná sí kúwà yìí tọ́wà ike gbogbo alagbọ́ iye báwọn àfáà ti wí kọ̀sẹ́nìkan tí ó kún dìbìdíà kó tó se ó bèèrè tí ń jẹ́ sínú òun ló fi yàtọ̀ rúùlù tó gáìdì ọ̀rọ̀ ẹ̀sìn opposite ni pẹ̀lú rúùlù tó gáìdì ọ̀rọ̀ ayé tí mo mẹ́bà ọ̀rọ̀ ayé ni a tajà a rajà a jẹ nǹkan a mọ gbogbo èyíun ọ̀tọ̀ ní rúùlù tí opposite ní rúùlù ti ẹ̀sìn bó wọ́n se yàtọ̀ síra wọn tí wọ́n jọ opposite síra wọn olúwa ní òun gbà yín láyé gbogbo nǹkan ayé yín hmm? gbogbo gíní gbogbo nǹkan ẹ máa ṣe títí tó wọ́n fi sọ pé ẹ máa ṣe lè ẹ máa ṣe títí tó wọ́n fi sọ pé gíní ẹ máa ṣe lè ní tí ń jẹ́ ọ̀rọ̀ mọ̀ àmà látìnù ọ̀rọ̀ ìgbésí ayé ọ̀tajà ní ọ̀rajà ní ẹjẹ nǹkan báyẹ̀ má jẹ́ ẹwọ̀rú aṣọ báyẹ̀ má wọ̀ ẹ̀dẹ̀rú nǹkan báyẹ̀ má de ìpìlẹ̀ ni pé ẹ ṣe kíní olúwa ni ẹ máa ṣe èyí tó wọ́n bá fẹ́ kẹ́ ṣe òun wà sọ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ rìbá níbi owó nù ẹ níbi nǹkan jíjẹ ọgbọ́dọ̀ jẹ lẹ́dẹ̀ wa tí ọba sọ ohun àfírí tí ọlọ́run ọba sí kíní tí ọ̀rọ̀ àwọn anẹ́bí ọlọ́run pọ̀ òun ọ̀fẹ́ kẹ́ jẹ nǹkan báyìí òun ọ̀fẹ́ kẹ́ mú nǹkan báyìí òun ọ̀fẹ́ kẹ́ tarú ọjà báyìí olúwa lóhun ní bíyàn pé ó sì ta òun ni òfin nídi pé ẹjá kọ́kọ́ lọ wádìí náà ṣe ànẹ́bì ìṣerú owó báyìí tọ́rẹ́ lómi sí súnà àti bídí àgbọ́yé lọ́bẹ̀ kò sí tí ó introduce bídí eh, àṣì èyàn ẹ̀dàkùn sànẹ́bì ìṣe nǹkan báyìí èyàn ma bẹ̀rẹ̀ ní ìṣẹ́ pé sànẹ́bì ìṣiṣẹ́ sásọ kò nídi bọ́ bá gbẹ́sìn yìí àfẹ́ntọ́ annabi ni inna dina yusurun walan yushadda ahadun dina illa ghalaba annabi leni ko ni mu esin le koko afi ko pada su ohun ni o pada re ko ni resin inna dina yusurun yorun loluwa se islam o àmọ́ islam ọlọ́bẹ̀ yọ ká ń wí o àti sọ àwọn ọlọ́run òróró yíò ká ń wí o ọlọ́run róró bẹ́yẹn bá wá róró àmẹ́ mẹ́jà fa tí olúwa bá dẹ̀wà lọ́rùn pa rẹ̀ ẹ̀mẹ́jà fa lè kó lè èyàn lè bí ọlọ́run lọ́nà ẹ̀bẹ̀un náà ẹgbọ́bà nẹ́bì ti wí láyé ọmọrùn gbà táwọn kan ń bí ilé kókó náà ní pé a ah, èése bí ẹ̀rùn ráka méjì tọ́lọ ní a mọ́ kí ń jọ ohun táyà sọ ni pé indal haufi bẹ́ẹ̀ tí ń bẹ́nu kùrá nínú lóòótọ́ pé ẹ bá ń bẹ̀rù ẹ̀mọ́ gbẹ̀ ìtọ́fà ìmọ̀ dírùn kù àti ẹ̀mí wá ti balẹ̀ ní ìsìnta ní ọ̀dẹ́rù àwọ́ ò ní dìrùn kù má àmọ́rù ní rádàràdà lẹ́fẹ́ wíhùn takọ́bà lúmínà lọ́hí sọ̀dàkọ́tàwù ọlọ́run se sàárà fún yẹn lẹ́ẹ̀fẹ́ ẹ̀tẹ́wọ̀ ẹgbà sàárọ̀ ọlọ́run ìdẹ̀kùn ni bẹ́yàn bá lóhun ò lò dẹ̀kùn ọlọ́run ọlọ́run lè bínú sí pé kọ́dàbọ́lọ́run lọ́dẹ̀ èmi ọ́fà lè gbogbo nǹkan ọlọ́run ọ̀gbà sẹ́kẹ́ nìkan máa là léhun lọ́wọ́ ọba sì ní kó léyìn àyín ọgbọ̀dọ̀ jí ó lé náà ni torí náà in tí ó gáìdì general rule tó gáìdì ọ̀rọ̀ ayé òun ni pé máa ṣe kíni ẹ máa ṣe lọ títí tí ó fi ó fi dé pé àà ẹ ni ó ṣẹlẹ̀ lé ayé bàbá ńlá wa adam aléhìsọ́látù wasalam kí láyàwí ẹ̀. وكلوا منها حيث شئتم وكلا وكلا منها حيث شئتما رغدا ولا تقربا انتين جورو لي اينو bí ọgbà yìí ti tó ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ sọ áyà kalẹ̀ pé ẹjẹ ìnàbì ẹjẹ ọ̀sàn ẹmọ ọ̀sàn ẹjẹ ọgẹ̀dẹ̀ kọmọ ẹsẹ̀ áyà kọ̀kọ́ sẹ̀sẹ̀ mọ́ pé áyà tọ̀gẹ̀dẹ̀ dà kùlá mẹ́nà haithu ṣe tùnmá gbogbo bí tẹ bá fẹ́ ní ẹ̀rìn sí ẹjẹ́ tó bá wù nínú ọgbà yìí àmẹ́yì tí ń fẹ́ kẹ́ jẹ́ wà látàkọrọ̀ bá sẹ́rí gítọ̀ ọkànwọ̀ ẹgbẹ̀rọ̀ débẹ̀ transactions ọmọ annabi presumption ni pé halali ni ètò olùwọ̀ bá fẹ́ ní ọwà aráwà nẹ́bí ọlọ́run sí wa pé ẹ̀mẹ́ dèbí láfí ma ké pé ṣètọ́nì ní ọmọ jẹ́kọ́ dàbígbà tó fi ọlọ́run pọ̀kọ̀pọ̀ bófin ọlọ́run ti rí lọ́lọ́run sàpẹẹrẹ fún aláyé bàbá ńlá wa ádámà ń gbàtí ọlọ́run ní èyàn ọmọ jẹ gbogbo a whole garden kọ́mọ̀ wa débi gíní ìgẹyọ kan ní ọwà dùn ní ṣètọ́nì ọsọ fún ọpọ́ òun ló dùn jù gbogbo bí tọ́lọ̀ bá àmọ́ ń gbé yẹn bá ti wá gba ṣètọ́ ní láyọ́ wà mọ́ sọ fún ọ pé sọ́rẹ́ yọ̀kan tó ní ọmọdé bẹ̀ ń gan àà ìbẹ̀gan ni nǹkan ọlọ́nkọ́mọ́já gba ìmọ̀ràn ṣètọ́n àmọ́pọ̀lọpọ̀ náà ń yan ṣètọ́nì ní special advisor ṣètọ́nì ní ọkọ̀ fọ́rọ̀ ẹ̀ lọ kọ́lá bí wọ́n bá ń se wá gbọ́wà sí tán tó kó wá sí tán tó wá sí tún dénú lé rẹ̀ ọláwọn èṣù kan nú lé èsù èyàn torí bó ti wà náà ṣàyàtí inú lè ń sí tí wọ́n fọ gbogbo ẹ̀ mọ́ kó lórí rẹ̀ kíákíá nìsìn ẹlòmíhùn náà ló gbésù ń wálé fún rẹ̀ yóò ti bọ̀ bí fídíò ní bí cd kan ní gbogbo ẹwà síhun yóò pa rẹ̀ ní ọpa ọgbẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan special advisor sí wọn ṣètọ́ nìní àwọn náà wọ́n sí appoint manasikana òfin tó wá gáìdì ọ̀rọ̀ ẹ̀sìn mo ní opposite ni tó tálè fófin tó gáìdì ọ̀rọ̀ ayé òyíhun lágbọ́dọ̀ gbọ́yé bàbá sì sì kankan gbọ́yé nú méjèèjì sẹ́ríbi táyé yẹn rìsọ́ọ̀tì ẹ̀ ní pé tí ò lè àmà sí kíní àmà sọ́dí lílẹ̀ ń bí tẹ̀sìn àdánwò ní pé tí èsẹ́sìn àmà fi bọ̀nú ẹ̀sìn nítorí pé tí ń jẹ́ rúlù tí ọ bá jẹ́sìn ni pé ọgbọ̀dọ̀ débẹ̀ títí tí ń fi sọ pé báyìí ni ò ti sìn ẹnìkan ọgbọ́dọ̀ inventi ẹ̀sìn ọlọ́run ọgbà ẹlẹ̀ inventi invention nípa ọ̀rọ̀ ayé tí ẹ̀ ń gun kẹ̀kẹ́ ní gbọ́ yẹ́sì tó ní masínì ló kù kọ̀ sí ọlọ́run ò pé ẹ̀násù kẹ̀kẹ́ lo egbede <laughs> ọ̀bá àgùn pléni ọ̀bá àgùn kíní bọ́rọ̀ ilé ayé ti rínú èyí tọ́lọ́wọ̀n ọ̀bá fẹ́ yọ́lọ́wọ̀n ọ̀fẹ́ torí kò ní lè gbé àfikò pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ṣíríkù nù ọ̀sgbọ́dọ̀ sí ṣíríkù àbí kánákò ọ̀gbọ́dọ̀ sí yíò bọ̀ tó gbò yókù àsìgbọ́ ni kéèyàn wá pé àwọ̀ ní wọ mọ́tò ìrànkúnmínà ẹlọ́bá ara torí ọ̀rọ̀ ilé ayé ìtúnmẹ̀ ẹ̀nu pé ẹ mọ́ ṣe lọ o èyí tó lù ọ̀bá wá fẹ́ o yọ sọ fún ọ̀wá gbọ́dọ̀ pé ìhun tó pọ̀ jù bí ẹ̀ bá wá wí ìhun yọ́wà kábùkù tààrà lọ́dọ̀ ọlọ́run pé adúrógbó tó lù ayọ̀ ń da iná bọ̀tí ẹ̀rọ̀rọ̀ tẹ̀sìn tó tálẹ̀ opposite ni o nípa ọgbọ́dọ̀ dáwọ́lé ọgbọ́dọ̀ sẹ́kí ni ọgbọ́dọ̀ dáwọ́lé nkankan kọ pẹ́sìn ni títí tó fi rí pé ọlọ́n pè lẹ́sìn ọ̀nà àwọn àfáà gbé kalẹ̀ ní kọ́ ìdà wọn ni al'aslu fílẹ̀ ìbàdáti alhazuru al'aslu fílẹ̀ ìbàdáti wal'aslu fílẹ̀ mu'amalati al'ibaha sọmárì gbogbo tí ń wí wọ́n ni ìpìlẹ̀ presumption nígbà ọ̀rọ̀ ẹ̀sìn òun ni alhadiru kí ni tó máa hadiru haramu ní jẹ́ hadiru èèwọ̀ èèwọ̀ lẹ́sìn títí tọ́lọ́run ó fi ní halali ni gbogbo ọ̀nà ẹ̀sìn kí ni èèwọ̀ ni títí tọ́lọ́run ó fi sọ pé mọ̀gbà ẹ̀sìn mi lọ́nà báyìí ìrún náfílà lọ fẹ́ yẹn ni ọgbọ́dọ̀ hún àfi kọ́lọ́run ọ̀rán nẹ́bì sí ọ pé yes olèyàn báyìí ààwẹ̀ lọ fẹ́ gbà ní ọgbọ́dọ̀ hun ààwẹ̀ àzíkìrí lọ fẹ́ se ní ọgbọ́dọ̀ hùn kankan lẹ́sìn wà á rí náà olúwa lọ́gbọ́dọ̀ fi hàn ọlọ́gbọ́dọ̀ bí mo ti fẹ́ òyìn la ń dápọ̀ ni wọ́n fi wífẹ́ lómi pé ah, <laughs> a sorry ọda epe ní ẹ́ ṣe ẹgbọ́n tí wíhun ẹ̀yàn wà dá padà sí lẹ́nu pé ọ̀n ó ti sí tó ẹ̀rí tó ní o ṣe ló mú wa <laughs> tọ̀rẹ́ sìn lélẹ̀ yìí tí ń jẹ́sìn ní pé ẹ̀ gbọ́dọ̀ ṣe títí di gíní tẹ́fìrẹ́ rí pé kẹ́ẹ̀ṣe àwakíwọ̀ ọmọ wá bí pé káwọ̀ mẹ́rin tó ní ọmọ ṣe sọ̀látìlífà ti wá ìwọ̀lọ́ mẹ́rin tó ní o ṣe wá

but all other things al'aslu fil mu'amalati al'ibah wal'aslu fil ibadati al'adhuru ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun ni pé olúwa ní máa sọ pé ọ̀tẹ̀mì lọ́rùn torí náà gbogbo ẹn tó pé ibi tí ṣètọ́ ni lúgọ sí fún tí òjò tí kó ń bi àdádá lẹ́ẹ̀sìn ni pé ẹ̀yìn kí lọ bá dì ń bí ẹ̀sìn kí lọ ló gúdù lọ́kọ̀ bèèrè kí ló lélé ìgúdù ọgbọ̀dọ̀ rẹ̀ rí minal kòrání minal sunna ń gbé pẹ́sìn ló pé ó bá ìpẹ́sìn ló pé ní àwa náà ní àní ágíò àmọ́ ẹ̀sìn àìbáadà ọgbọ̀dọ̀ ní kíni ọgbọ̀dọ̀ lẹ́rí o mẹ́kítà abìláhí ọ̀sùn nàtọ̀rọ̀sùn ẹ̀rí rẹ̀ ní o wà á rí náà mọ̀lásíkà annabi ọlọ́run ni onítọ́ ọlọ́run mo ti gbáṣẹ̀ tọ́ pa mí bó ní ti ṣe àríná manasika kìí pé àwàtá ma wá ṣe kan lọ tí wọ́n wà fún àtàwà gbé sí ìyóò tún a ṣe láàkó tún wọ́n náà ẹ̀tún dé o ẹ̀bí náfílà là ń lọ yàn bẹ́ àṣẹ ẹ̀yìn ẹ̀wà bẹ́ẹ̀ rí ipe bídá kan bẹta ń pè ní bídá tún ìdọ̀fíyà òun ló sì léwu jù ẹ̀rí bídá àsìlíyà kò le kò le púpọ̀ bídá àsìlíyà ni pé bẹ́yàn bá gbára bíyàn ṣẹ́sẹ̀ lóṣù kan nú ìsìláàmù yọ́ mọ̀ pé a ah, mùsùlùmí ìṣerú ilé kíyàn gba agbó ọmọ́sálásí ní ìsìnkọ́ mọ́ lù tẹ̀mọ̀ pé kọ́dẹ̀ tí òkè ogun ọ́sọ̀ fún àwọn ìbẹ̀rẹ̀ mọ́ jí máa láago bẹ́ẹ̀kí yọ láago mọ́sálásí náà bídíà ní àbí àmọ́ orígínà bídíà nù bídíà tún àsìlì àwọn alfáà ní gbogbo musulmi ní ò lè identify ẹ̀ àmọ́ bí tí ewu bídíà wà ní bídíà tún òun lè tó pé ní ọjọ́ <laughs> ó se gíní ọjọ́ ń

what we can call parameters tó fi wọ́n pé ṣe n ti lẹ nǹkan mọ́ ìbáadà báyìí ààrẹ ní kíni aláàdàd gbogbo ọjọ́ tí ọba ti sẹ́rí pé ẹsẹ̀ nǹkan báyìí ló ń kà báyìí tẹ́nìkan hún ohun kà gbídí ìbáadà ohun ti kó ní ìbáadà ohun ti di gíní ọ̀dẹ̀gbídí à kí ló tún gbogbo ìbáadà tó lú ọ̀fà sí tẹ́nìkan ní ẹ pàdé wá <laughs> ní ìdí àbíbì kan tó lù òsì pé bí wọ́n bá sẹ́sẹ̀ se nǹkan báyà fi kó débi báyìí ẹnu pó introduce ààyè tọ́lọ́wọ́n àtànẹ́bì ò introduce wọn ó ti kó ní bàádà ó di kíni ìbídíà ẹ̀dàkùn ẹja gbọ́yé kò nídi ká máa jà kásàánú ara wa tọ́rẹ́ lómi ọ̀gbọ́ iye dìsìn pé wọ́n tún ní kíyàn ọlọ́sàdú ọ̀dá kò sẹ́ntọ́ gbádù ọ̀dá àmọ́ se bọ́lọ́n ti ní àṣẹ àtànẹ́bì rẹ̀ torí pé ànẹ́bì ló wí pé ànábì ní ẹ̀sìn ní o ìbáadà ní o ìbáadà sí ni pé ọ̀gbọ́dọ̀ sí títí tó fi rẹ́rí pé sí ọ yàtọ̀ fọ́rọ̀ ayé ẹmẹ́dà pọ̀ ọ̀rọ̀ ayé ló lè máa sí tó wọ́ lọ pé èmì náà rò pọ́ da ó lè rón tó wọ́ nǹkan tẹ́nìkan ọ̀jẹ́rí ó lè já ewé nísìn kó sì ní bí a bá já ewé nísìn tó wá fòkúta díẹ̀ sí tó sì mú pọ̀n sí kọ́lá yóò dùn ó sì dùn àwọn èèyàn sì jẹ́rìí nobody will question you pé mbolo ti rẹ̀rí yíò ma ṣe lọ èyí tọ́lọ̀wọ̀n bá wá fẹ́ níjọ́tọ̀ bá wá lọ bóyá ọwá fi ajá díẹ̀ sí gbé ajá òjì odùn àgbọ́n wọn ti kọjá là ọlọ́wọ̀n ọ̀fẹ́ ajá but èyí wọn àgbọ́dọ̀ gbé débí ẹ̀sìn pọ́nkálukú ní ọkàn mọ́ manufacture bá dànú lé rẹ̀ ìgbé ẹ̀lẹ̀ sí ló ń kà báyìí ẹ̀lẹ̀ lọ́ sí láyé báyìí gbogbo ẹ̀ láwọn alfáà ti fi sànú àwà làgbọ́ nǹkan kẹta tí wọ́n lè yọ ma fi ń wọn owó tí bídẹ̀ òní ti kó ní ìbádà òní ti kó ní ìbádà tó ní mọ́ kí ní kẹlẹ̀ kẹta azaman ó láwọn ìbádà kan tó lúwa fásì kò sí bí irun àbí ó sì láwọn kan inú inú tó wu ọlọ́run ọlọ́run fẹ́ se tó wù pé eléyìí ń fi táìmù sí gbogbo ìgbà tó bá wù yí ní ẹsẹ́

alhaya ó láwọn àbádà kan tó lúwa níbẹ̀ bá se bí mo ti fẹ́ kẹ wà ní bẹ́yàn bá se tọ̀wáfù nísìn sí yọ́ wà gbádá lọ kàábà ọgbọ̀dọ̀ wà ní àyà kan gbogbo bọ́lọ̀ ti fẹ́nu àwọn kan wá ń bẹ tó lóun ò prescribe aṣọ òun ò prescribe nǹkan gbogbo bá ti wà rẹ ó ti tẹ́un ni kí wọ́n mọ́ wá sọ pé ẹ̀wọ̀rọ̀ àsọ báyìí wá o ń ju ráìtì ọlọ́run kò tí yí àbí ẹgbàmà mí ní sinmi ọba sàdúà ní nàìjíríà yìí wọ́n tún á ní aṣọ àṣẹ ń ní ẹwọ̀ wá o aṣọ àṣẹ wọ́n ma gbé ara mi kó wọ́n ma gbé ara mi lù rẹ̀ nàìjíríà yìí náà àdúà kí wọ́n ń se mọ́ wọ́n ń dẹ̀sìn rú ni bídí àwọn ń se kọ́dà bí bá ní a ah, kọ́dà ẹlòmílẹ̀ pé kọ́dà ẹ̀ẹ́ eh, Eh, ìhẹ́sùnù muslim náà lálọ kí mẹ́ ẹ̀ ti fi nǹkan mí kún tí ń jẹ́ bédá ìbọ̀ fi yánu àfi ká take note àwọn nǹkan wọ̀nyí ẹ̀dàkùn ó di mélòó the last one òun ni aljins aljins àwọn nǹkan kan bẹ tó lùwá ní in tí mo fẹ́ kẹ́ lò ní in tí mo fẹ́ kẹ́ sí kíní kẹ́ lò ní òun lọ gbọ́dọ̀ lò ọ bá nafsan ìlà òsà tó bá ti ló nǹkan mí kọ́dà bọ́ dà níyàn pé o fi ṣe tọ́lọ́un náà ní kọ̀gbá mọ́ ìwọ náà fi rora rẹ wò kọ́ gbàyàn síṣẹ́ ọmọ fún lófin kọ́ máa pé ẹmẹ́dọ́gáun lóhun ṣe wà ní wọ́n pẹ̀ ẹkọ tú bẹ́ ọdájú wà táwọn wíhun gan lọ yóò sọ fún ọ pé lọ́dá lè ṣẹ tí ẹlẹ̀ lẹ́yà yí o wà ní ẹkọ̀ ọmọ èèyàn ó ṣe bí àbí òní ṣe bẹ́ wọ́n wá ń fi lọ̀kulọ̀ lọ́lọ́hun torí agbọ́dọ̀ gbọ́ yé báyẹn o ráìtì ọlọ́run ni láti sọ pé irú nǹkan báyìí mọ̀ fẹ́ àwọ̀ wá gbọ́dọ̀ pé ní gbogbo ìta bá se fún kọ̀gbọ́dọ̀ mọ́gbà gbogbo tí máa ń se bídí àti wí fọ́lọ́run o gbogbo ta bá ti lóhun ò ní gbà ń tòun olóhun ní gba ìbádà tí ọba bá in tóhun torí náà aljensu lápèjúwe ẹnu ránran tó tún dé ayé nìsìn táwọn mí kọ́lẹ̀ lómi ń gbé lórí rédíò bọ́bá dínú léyá nìsìn pé kọ́lá bí wọ́n bá lágbára bọ́sá díẹ̀ náà lẹ́ní bídíà ńláńlá ni èyàn máa fa díẹ̀ paléyá ọ dàbí ẹ̀rin ni ìtí ń jẹ́ kọ́nù ìtí ń jẹ́ súnánù àbíkẹ́yàn ọgbọ́yé ìran ẹran báyìí ní ẹ̀fì paléyà àgbò àti tọ́jọ́ màálù àbíkíní àbírànkúnmí bọ́lọ̀ bá fẹ́ kan mi mí yọ́ wí fún wa ọmọ pọ́hun dáwọn ẹran mi ọmọ pọ́hun dádìí ẹ̀ pẹ́rẹ̀ lómi ń wíyún lórí rédíò pé ọlọ́run níwá lọ́lẹ̀ lómi òní kọ́lá bó se tọ́kì bẹ bá fẹ́ jẹ tọ́kì tẹ fẹ́ jájẹ ọ̀tọ̀ àmọ́ kéèyàn ọmọ wá sọ ń sọ pé béèyàn bá ní ìtọ́lọ́run náà fẹ bẹ́ẹ̀ ni yóò wí fún wa ọ̀nà àti lè wọ nìkẹ́ táwà ń gbé gbà pé ẹ̀ṣẹ́ ń dínran ẹ̀ṣẹ́ ń dáná ọ̀rọ̀ ayé lè yíwọ kọ̀sẹ́sí ń bẹ̀ ò àmá àkíkọ̀tà nẹ́bì ní a pa ọ̀sọ̀rù tó fi àfi pa bẹ́yìn bá ti change irú àkíkọ̀ ohun tí ń jẹ́ bídíànù irú rẹ̀rẹ̀ tàà fi ń pa léyà ọ̀nà láàfi ń pa kíní láàfi ń pa àkíkọ̀ kẹ́nìkan wá pé olú ọdẹ làwọn ilé àwọn làwọn máa pa ẹran kéèkèé pé ọdẹ máa wọnú gbó lọ ní ọlọ pa gala ọlọ dẹ gala àbíkọ́dọ̀ ọlọ dẹ kìnnìún ọwá ní àkíkọ ọmọ àwọn ọkàn dàbí ẹ̀rin but practical life nù tàà ń gbé tèmi pẹ̀lú yí ń gbé bọ́pọ̀lọpọ̀ sí ń dẹ̀sìn rúnù àfikọ́ pa ẹ̀ràn ọgbọ̀rọ̀ pa nǹkan mi ọba sì mọ̀pọ̀ lágbára òfilẹ̀ torí náà àwọn nǹkan wọ̀nyí ní ọjà máa máa

lè ṣe ọ yàtọ̀ fún rúlù tọ̀rọ ayé torí náà wọ́tùbà àlẹ́yìn ẹ̀kọ́ púpọ̀ lànẹ́bí ibrahim kọ́ wa o òkun ilẹ̀ examples méjì lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ń wírù yíò ṣe ìsànẹ́bí ọlọ́run o àfáà ni wọ́n o lẹ́nìkan ń pé ẹlẹ́yọ̀jẹ́ ìwé ọ̀bá màdúrà ṣe kọ́ dákẹ́ tó ràn bàbá lè rántí sọ̀lọ̀sọ́lọ̀ despite pọ́lọ̀ ní àti foríjìn ọmọ tàkọ́ dámà mẹ́ndà bí ká stagfirullah fèlìyàwòmẹ̀ akthara min Bàbá àwọn annabi ọlọ́run wà ní tó yá tọrọ fún wa ní tọrọ gẹ́gẹ́ bí observation sheik wa sheik aminu ya on most cases àyọ́rẹ́jì yíò àbíká kama ká lọ́n pé òun ni mọ́lẹ̀ ayé o gbogbo wọn kan yẹn o lè bí ọlọ́run nú torí mínẹ̀lẹ̀ àtìdá yìí ni pé ẹ̀ẹ́ ta ń sọ fún yín pé iṣẹ́ rẹ̀ wọlé lọ́dọ̀ mi but ó ti tó wa lẹ́kọ̀ọ́ ngbàtà máa ń rí àwọn annabi ọlọ́run annabi muhammad sallọ́sọ́lọ́ annabi ibrahim náà ń pé wà túb àlẹ́yìn pé olúwadákun gbà tútù bá wá o annabi ọlọ́run ìnáka àǹtà àtàwà àbọ̀wọ̀ rẹ̀ wọ́lọ́bá tí ma gbà tútù báyàn tán yóò tún wá kẹ ọlọ́run kọ́ kọmọ́jáwà náà wà nù ẹni tí ó máa jọra rẹ̀ lójú torí kọ̀ dáa ima bá sẹ́yìn jẹ́ ni o hádá wallahu sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in